kí làwọn mọ́tò ń jẹ́ gbáradà lọ́wọ́ ẹni tó bá lọ́kànjú àlàwà tí ń gbáradà. Bobby ọjọ́kọ́jọ́ tí òjì ọ̀rọ̀ bá kan ojú ọjọ́ ìlẹ́wà ojú máa ń bàjẹ́. wọ́n mo ti bímọ kálẹ̀ ti bímọ kó wá bá mi mo ti lọ wò bẹ́ẹ̀ èèbó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kinní kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèbó èèbó ẹ tún gbé èèbó wá lù mí jìbìtì. tenth of June ọjọ́ tínú mi bàjẹ́ jù látọjọ́ tí mo ti délé ayé what has tenth of June got to do with me. wo sórí tọmọ bá dáhùn nítorí owó owó náà la máa fi tán. ìyẹ́ tán ẹ̀ wo ìyẹ́ lẹ́wọ̀n máa wò ẹ̀ lẹ́yẹ̀ mú rárá o abracadabra. You must be Mr. Kalejaye Ajane Fuja. That's me. Um, Mr. Kalejaye, you are under arrest. Ẹ lọ́wọ́ sí wọn. Olóòótọ́ ìlú òní kú sí kóòkà. Ẹ lọ́wọ́ sí wọn. Forty-two plus twenty-one kò do ju sixty-three lọ. Mi for now. Kí ló kàn wọ́n? ibi tó bá ti wọ́n anybody ló lè ti in as much as tí o bá ti pààyàn. àdúgbò ìlú lò fún ẹ kó sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ikú kòkó ò lè I'm telling you the truth, nothing. Tell me, okay?